ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín mílíkì mílíkì express bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ̀sẹ̀ wọlé àti lọ jìnnà ètò yẹn ṣe bẹ̀rẹ̀ ní pẹ̀rọ àṣẹ ìdáná ọjà ṣe kóná mọ́ ni ó ṣe ń ó fẹ́lifẹ́li báyìí àtúkọ́kọ́ lọ jó sí àwọn orin kan làwọn ni kò ya káwọn bọ́ sínú ètò yẹn ní pẹ̀rọ kí ló wá ṣẹlẹ̀ wọn á gbé wá fún yín lórí ètò lẹ́ni kí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí kí ni mo fẹ́ mẹ́rù lẹ̀ fún yín ẹ kò rà fẹ̀yìntì ẹ fi kalẹ̀ sí kó nígbà máa padà dìde jó ọ̀rọ̀ mo fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí ni pé kí ló dé tí ó jẹ́ pé gbogbo ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ láyé òde òní gbogbo ẹ̀ dá lórí owó tí kò bá ti mọ́rọ̀ owó ná kò sí gbà mẹ́nu lé ìbáṣepọ̀ ìfẹ́ ó dẹ̀ ó dẹ̀ ó wọ́pọ̀ láàrin àti ọ̀dọ̀ obìnrin sí ọkùnrin gbogbo ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ tí à ń rí láyé òde òní sìn pé àwọn kan fẹ́ fẹ́ ra wọn àwọn kan ò fẹ́ ra wọn ó kọ́kọ́ dá lórí ó sọ̀rọ̀ owó àwọn obìnrin akọ́kọ́ wò tí ọkọ bá ti tí bá ti rí pé bóyá ẹnìyí bóyá àpò ẹgbẹ́ pẹ́ẹ́lí àbò níṣẹ́ gidi kan lọ́wọ́ àbò wà lọ́wọ́ ẹ̀ àràrà wọn mẹ́nu wọ̀ tábánimí ká wò pẹ̀lú ayé tí àwọn ọ̀dọ́ ìsìn ń gbé tí wọ́n mẹ́sẹ̀ lé tó ń mú lẹ́yọ kọ̀ọ̀kan tábánimí ká farabalẹ̀ wò á rí i pé lóòótọ́ kò sẹ́nikẹ́ni náà tó fẹ́ jìyà òótọ́ ni ṣùgbọ́n àwọn kan náà wọn ò tún wá fẹ́ gbìyànjú láti bá ẹnìkan pòkè kájọ sowọ́pọ̀ kájọ gbéra wa dìde nínú ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ ṣùgbọ́n èyí tí ó wọ́pọ̀ jù ni pé àwọn obìnrin tó bá jẹ́ pé ọkùnrin nífẹ̀ẹ́ wọn pa mo fẹ́ báyìí sọ̀rọ̀ fẹ́ o tó bá ṣe máa súnmọ́ báyìí ohun tó máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ni lákọ̀ọ́kọ́ jọ má bí ní iṣẹ́ wo ló ń ṣe ìyẹn ni tí èèyàn bá ṣe wáyé bóyá àkọ́kọ́ ìjọ àkọ́kọ́ tó máa kọ́kọ́ pàdé kọ́kọ́ gbé lọ síbì kan kó kọ́kọ́ ná bíá bí hundred thousand lé lórí two hundred thousand tí èèyàn bá tiẹ̀ tí kọ́kọ́ wáyà ó dàbí pé ẹ̀ní yìí ò tí ì tó ìtọ́jú mi ṣe ọ ti wá mu tó jẹ́ pé àwọn wá ń jẹ́ kí àwọn kan ó fún àwọn kan ní ìrònú tó jẹ́ pé tó bá ti rọ́bìnrin báyìí ah kò sọ̀rọ̀ bíi abí ìfẹ́ náà ọ̀rọ̀ wọn máa nípa nípa tí wọ́n nípa ẹni tó bá sọ̀rọ̀ mọ́lẹ̀ náà lọ́ọ́ fún lóúnjẹ òótọ́ ni ọ̀rọ̀ àwọn Yorùbá ni ẹni tó bá sọ̀rọ̀ mọ́lẹ̀ lọ́ọ́ fún lóúnjẹ ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé o ní o tí ì ní nǹkan kan lápò kí ló fẹ́ bá dé ọ̀dọ̀ obìnrin pé ah ó sọ̀rọ̀ fífẹ́ láàrin mi àti o bá ti lówó kò sọ̀rọ̀ fífẹ́ àwọn kan tiẹ̀ ṣùgbọ́n lóòótọ́ ká tó lè fẹ́yàn tó ní mọ́tò náà òun náà àti àpò náà àti gbé pẹ́lí ó ṣe jẹ́ pé ayé òde òní nǹkan táwọn èèyàn kọ́kọ́ wò nìyẹn bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ láyé àtijọ́ ìfẹ́ yẹn ló kọ́kọ́ ṣíwájú ohun tí ọlọ́run bá dé wá padà fàlùbáríkà sí pé ọ̀rọ̀ owó wá yọ sí gbogbo ẹ̀ náà ó fi mú kí ìfẹ́ yẹn náà kínú ẹ̀ rọ̀ sí kí gbogbo ẹ̀ tún gbòòrò sí ṣùgbọ́n ayé òde òní kò rí bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn ti mú wọ́n ti yí gbogbo orí gbogbo ẹ̀ kodò tó o bá ti ní nǹkan tó lè kọ́kọ́ kólẹ̀ sórí tábìlì gẹ́gẹ́ bí owó kúrò lórí ẹ̀ ó dẹ̀ wọ́pọ̀ láti ọ̀dọ̀ obìnrin sí ọkùnrin irú ìfẹ́ wo la máa perú yẹn ṣé à ní pé irú ìfẹ́ gidi ni àbí ìfẹ́ rọ́ lóòótọ́ àwọn ọkùnrin kan náà wà o tó jẹ́ pé báwọn àtobìnrin yẹn náà bá ṣe ń fẹ́ra wọn bébì jọ mo ní ìdílé látọ̀dọ̀ ẹ lẹ́nìí onípe rárá òní mo ní ìdílé látọ̀wọ́ ẹ lẹ́nìí ẹlẹ́nkejì ó ti ń pé rárá òní ẹlẹ́nkẹta ẹlẹ́nka àákílódé tó o bá tiẹ̀ lè ṣe gbogbo ẹ̀ díẹ̀ ìwọ̀nba díẹ̀ tó bá lè ṣe ah tó bá tiẹ̀ béèrè five thousand ó jẹ́ three thousand àbí three five ló lágbára gbà á mọ̀ pé ó gbìyànjú ṣùgbọ́n àwọn kan rí bẹ́ẹ̀ torí ẹ̀ náà lọ ṣe lé àwọn obìnrin míì síta tó jẹ́ pé tí kò bá ti sọ̀rọ̀ owó rárá wọ́n máa kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó lè tọ́jú mi ni wọ́n máa kọ́kọ́ bí ẹ ṣó lè tọ́jú mi kọ́kọ́ tẹ̀ kọ́kọ́ wo wù mí látòkè dísàlẹ̀ ìpara mi lásán ṣó lè ra bẹ́ẹ̀ ni tọ́ba ní pé kèmí náà wò lápapọ̀ ẹ ní pé máa ń tẹnu máa ní pé obìnrin tẹ̀mí bẹ́ẹ̀ fẹ́ mi like obìnrin tó máa ń béèrè owó i don't like i don't like them mi like obìnrin tó máa ń béèrè owó tó o bá ti lè gbọ́rọ̀ owó sẹ́gbẹ̀ẹ́ ah, bẹ́ẹ̀ ni o ah Eh, èmi ò èmi ò ní mi àpò mi ò gbé pẹ́ẹ́lí tó tó yẹn òun náà lèmi náà ṣe máa ń tẹnu nǹkan tí ó dẹ̀ kún ayé òde òní sì nìyẹn òun ló máa ń jẹ́ kí àwọn ọkùnrin kan máa sá eré àsápajúdé jẹ́gbẹ́ oníkálukú kíákíá oníkálukú òun wá ẹni ilá lẹ́gàlì ọ̀ ìlẹ́gàlì wọ́n ṣàn ṣe orí mu wọ́n ń là á mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ohun tí mo bá yín sọ̀rọ̀ lé lórí nìyẹn pé ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ tí ò ní ṣé ó tọ́nà pé owó ló yẹ kó kọ́kọ́ síwájú kó tó di pé ọ̀rọ̀ ìfẹ́ wọ̀ ó ní mo ní àǹfààní láti sọ̀rọ̀ fún yín lé lórí ó yá lẹ́yìn bàtà tí wàá gbọ́ eléyìí ó ní mo láwọn òun kò yẹ kó bá a lọ ẹ ti ẹ eh, she say give me something light ah she wants something light bẹ́ẹ̀ ni she wants something light ẹ já lọ wo something light láti ẹnu fouls the bad guy àti yc ẹ já lọ wo tẹ́lá tí wàá gbọ́ yẹn tán ẹ mọ̀ pé ó bọ̀rọ̀ tí mo sọ yẹn ó bá a lọ ẹ sì máa bá mi bí mi ò tí kúrò. kójọ́ kọ́ ẹ̀yìn tèmi nílé bẹ́ẹ̀ ni o mo lérò pé ẹni tí ẹgbàdo bá ṣe mú fún yín lẹ́yọ kọ̀ọ̀kan abáláwo láwá sùkàn yìí ẹ wo iṣẹ́ kí ni mo gbà mo ti lọ ṣòfò fún yẹn wá mo tún lọ ṣe dé as usual ìkọ́kọ́ ṣe rẹ̀ lórí ẹ̀rọ ayélujára láìpẹ́ láìpẹ́ ọjọ́ tí mo kọ̀ wọ́n pa ah ó yẹ kí n fi tó yín létí òótọ́ ni irú ilé gan ó yẹ kó jẹ́ bí àpẹẹrẹ fún gbogbo àwátawàta gbogbo ọ̀dọ́ tó wà ń ta láyé òde òní ṣáà nígbà tí mò ń ṣeré lọ tí mò ń lọ tí mò ń lọ lórí ẹ̀rọ ayélujára mo pàdé àwọn olólùfẹ́ méjì kan àwọn olólùfẹ́ ni wọ́n wọ́n kúrò nílẹ̀ wa ọmọ ìlú aláwọ̀ dúdú nàìjíríà ni wọ́n kúrò nílẹ̀ wa wọ́n gba òkè òkun lọ láti lọ ka ìwé láti gba àmì láti gba ìwé ẹ̀rí tó tún gbé pẹ́lí díẹ̀ ìyẹn phd ṣe é nígbà tí wọ́n dẹ̀ ṣe àṣekágbá àwọn méjèèjì ló best student of the year àti àti fiancé o àti fiancé kejì àtọkọ àtìyàwó àwọn méjèèjì nítorí wọ́n ti ṣègbéyàwó olólùfẹ́ sì làwọn méjèèjì àwọn méjèèjì jọ gba best student ọkùnrin gba tiẹ̀ obìnrin gba tiẹ̀ mú wà wò ń pa á kí ló dé ṣe bóbìnrin lè lè ṣe bọ́kùnrin lè lè ṣùgbọ́n tẹ bá wádìí àwọn obìnrin kan láyé òde òní tẹ bá ń gbọ́ ẹni tó ṣọ́ọ̀pù jùlọ ẹni tó ná tó lọ tó lọ ra aṣọ jùlọ pé àwọn kan wà tó yẹ pé àmì ẹyẹ yẹn àwọn ló tọ́ sí tẹ bá ní pé ẹni tó lọlé oúnjẹ jù pé a fẹ́ lọ jẹ chicken and chips o igbá kan àwo kan àwọn kan wà àmì ẹyẹ yẹn òun ló tọ́ sí wọn ṣé wàá rí àwọn ọkùnrin náà tó jẹ́ pé ilé ijó àwọn ò lè ṣá kódà wọ́n ti mọ̀ wọ́n gan bẹ́ẹ̀ ọ́ ti mọ̀ wọ́n bẹ́ẹ̀ ìgbà tó bá lọ tí kò bá sówó gan wọ́n mọ̀ pé ìjọ́ tó bá máa padà wá wọ́n á sọ gbogbo gbèsè wọn mọ́ àwọn kan àmì ẹ̀yẹ táwọn kan lè gbà yẹn ṣùgbọ́n ẹ wo irú ilé káfí irú ilé ṣàwòkọ́ṣe àwòkọ́ṣe àwọn olólùfẹ́ méjì tó dẹ̀ lọ sí òkè òkun wọn kódà wọ́n lọ múnú wa dùn ó mórí wa wípé hmm, àwọn ilẹ̀ aláwọ̀ dúdú nǹkan wà lórí wọn wọ́n ní nǹkan láti ọ̀fọ̀ ó dẹ̀ gba best student of the year lórí ìwé ẹ̀rí ti PhD òun wọ́n dẹ̀ ṣàṣekágbà wọ́n dẹ̀ yanjú ẹ̀ láyọ̀ àti àlàáfíà ẹ rí i pé irúfẹ́ bẹ́ẹ̀ ó dùn wò irúfẹ́ bẹ́ẹ̀ ó ṣe fi tan rọ torí ìfẹ́ gidi òun mú kàyẹn kún bẹ́ẹ̀ ni ó dùn wò lójú ẹ ti àkọ́kọ́ nìyẹn tí mo ní àǹfààní láti sọ̀rọ̀ lé lórí ó yá kí wá ní kejì hmm, ẹ wò mo ti lọ gbede hmm, o mo ti lọ gbede o mo ti lọ gbélé ìdíṣẹ́ rélé òun gangan ló ń lọ ó ń gbóná fẹ́lifẹ́lifẹ́li báyìí kí ló ṣẹlẹ̀ ó ní arábìnrin kan àgbà òṣèré ni ó ti ń ṣeré bọ̀ àti kékeré torí èmi náà jẹ́ ìkan náà àwọn tó wo tó wo eré ẹ̀ ní ìgbà náà ó náà ni Regina Daniels Regina Daniels ló bọ́ sórí ẹ̀rọ ayélujára láìpẹ́ ọjọ́ tárígbà ọkùnrin tó ń fẹ́ tẹ́lẹ̀ Somadina la rí pé òun àti ẹ̀ wọn ò ṣe mọ́ lẹ́yìn ìgbà náà ìgbà tí ọ̀dẹ̀ máa gbé sókè tá a máa rí ẹni tí Regina Daniels wà pẹ̀lú ló bá di Ned Nwoko ah mo wá wọn pé ah, how come kí ló ṣẹlẹ̀ ìgbà tí a máa wádìí tá a máa wádìí dáadáa la wá find out pé ẹni tí eh, Regina Daniels lọ bá sìn ó jẹ́ àgbà agbẹjọ́rò tó jẹ́ pé kò tiẹ̀ wá ń ṣe ti ìrẹ̀ aláwọ̀ dúdú nìkan ó lọ sí òkè òkun tó tún wá lọ jẹ ipò ńlá kan eléyìí ló wá bu ìkún tó bu owó lù tó jẹ́ pé ẹni ó ní owó ó ní ọlá àwa wò bá ah, ṣé pẹ̀lú bí olólùfẹ́ rẹ̀ Jonathan ẹ̀ ṣe rí tẹ́lẹ̀ ló wá torí ẹ̀ ló wá filẹ̀ pé bóyá ṣé ọ̀rọ̀ owó ló torí ẹ̀ kò filẹ̀. àwa rí bí Regina Daniels ó ṣe àfihàn ẹ̀ lórí ẹ̀rọ ayélujára ohun àti agbẹjọ́rò àgbà tí ó jẹ́ ibi ọkọ ẹ̀ tuntun. ṣebí akọ́kọ́ rò pé ibẹ̀ tán sí torí Regina Daniels fún ara ẹ̀ kò bọ́ síta láti pariwo ẹ̀ pé ọkọ tèmi lélẹ́yìí o kò bọ́ síta láti pariwo ẹ̀ ṣùgbọ́n ìgbà tó máa ṣe díẹ̀ sí lápọ̀ tún rí pé ó ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun kan fún tó jẹ́ pé wọ́n á sunkún sí lọ́rùn pé ah, olólùfẹ́ mi èmi ló ṣe ìfún tán èmi ló ṣe gbá fún èmi ló ṣàwo fún tó dẹ̀ jẹ́ tuntun ṣáṣá tí ẹ̀rọ bà ló tún fi tẹ́ǹdì àwọn èèyàn bá bọ́ síta ó bá ń gbà ah, olówó gbà ìyàwó ọ̀lẹ ọ̀lẹ ń ṣe láìlà ẹ̀ ẹ̀ àní pé torí bẹ́ẹ̀ náà ọmọkùnrin ẹ̀ ìyẹn Sumadina kò ń ṣe pé òun náà ni kódà àgbà òṣèré náà lòun náà òun náà inú agbo tí òṣèré lọ́sẹ̀ pàdé ra wọn lọ́rù ra wọn tó ń pé àwọn méjì nífẹ̀ẹ́ ara wọn ṣùgbọ́n ìgbà tí ó yá díẹ̀ ó dà pé nǹkan yíwọ́ Regina Daniel wá rí pé ó dà pé ẹni tí màá bá lọ àgbà owó ló yẹ kí èmi ṣe kí ni jẹ́ step up game kí n bá lọ currently báyìí òun àti Somadina tọjọ wà tẹ́lẹ̀ ọ̀jọ́ sípò mu ó ti wà pẹ̀lú nẹ́tíwọ̀nkọ èyí tó jẹ́ bí agbẹjọ́rò àgbà àwọn tó jẹ́ pé bùjẹ́bùdà ni àwọn eléyìí ó dà pé ọ̀rọ̀ lórí eléyìí ó wá dá lórí owó ọkùnrin ti sọ tẹ́lẹ̀ wọ́n ní pé if you no get money hide your face me i hide my face make another man pikin ó dàbí pé nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ẹ́ nìyẹn lẹ́yìn ìgbà tá a ti wá gbọ́ gbogbo ilé ó ní òun ní ká fi tẹ́ǹdì ẹjẹ́ àlọ́gbọ́ fire fire ẹjẹ́ àlọ́gbọ́ fire láti ẹnu Davido ibẹ̀ ló ti sọ̀rọ̀ ẹ pé if you no get money hide your face ẹ rárá o ẹ má ẹ má kún ṣe mi o Davido ló sọ bẹ́ẹ̀ o Davido ló sọ bẹ́ẹ̀ ẹjẹ́ àlọ́gbọ́ fire láti ẹnu Davido.